33, 6677, 1673, 33. Lẹ́yìn ní Money Point Àlẹ́wúdà lẹ́ẹ̀kan sí òun náà ní 66, 77, 1673, 33. Lo aláàánú lẹ́sàn kó wá lẹ́sàn olóore o. Àmín. Ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ tí yà ń bá bọ̀ wá láti ọjọ́ ìjẹta lórí ọ̀rọ̀ ìsìláàmù wa tá a wà níbẹ̀ yìí sẹ́, ẹ̀sìn àṣìlà ẹ̀sìn àlàáfíà yìí àti àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ òrukàn lórí wọn ni àní ìnànà ọ̀rọ̀ bọ̀ wá ibi tí àwa bá dé náà ni pé abẹni ti kú àwọn ọ̀tá ni wọ́n wá jẹ́ àwọn tí wọ́n gbọ́dọ̀ jẹ́ ni tí ó mójútó ọmọ òru kan àwọn òwò ni wọ́n gbọ́dọ̀ jẹ́ abala bẹ́ẹ̀ náà ni wọ́n mú bá ní ṣàlàyé rẹ̀ olùwà aláàánú gba ọmọ òru kan pátá ọ̀dà kò jẹ́ kó wọ́n yà dáadáa a ti tọrọ fún ẹ̀ bisimilahi rahman rahim subhan agunlé kíkí ti al-imam tí wọ́n kí ẹnì kọ̀ọ̀kan bákan náà abi allah subhanahu wa ta'ala ogun tó jẹ́ ìtọrọ tí wọ́n bẹ allah fún wa kọ́ bá dídà kó jí kó sẹ́ bákan náà gbogbo olùnáwó ní kọ̀rọ̀ tó bọ̀ wọ́n ti ẹ̀ bùkátà pé ẹ dákọ̀ wa bẹ̀rẹ̀ látòrí àwọn èèyàn kan pápá jùlọ arábìnrin kan tọ́kọ̀ àwọn kọ́kọ́ já ètò yìí láyà ó jẹ́ pẹ̀lú owó tó nítumọ̀ ìkárí gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn ọlọ́rẹ̀ ọba dẹ́dà bá wa ṣe dáadáa fẹ́ni kọ̀ọ̀kan yín pàápàá jùlọ agbọ́nrin ibi tí a wà yìí ọba dẹ́dà dákun mọ́ jẹ́ kí àwọn ọmọ wa rágó lẹ́yìn ìwà náà mọ́ jẹ́ àwọn ọmọ wa rágó lẹ́yìn àwa náà ọba dẹ́dà kó mójútó lé ẹnì kọ̀ọ̀kan wa kó jẹ́ káyé wa tàlùkì àmà wa dà náà níbi tí a wà òun náà ní ohun tó ní í ṣe pẹ̀lú àwọn ọmọ òrukàn a wá bá débi pé báwa bá ṣe rí àti ìṣe wa ọba dídá sábà máa ń lò ó láti fi sọ ọ̀dọ́ta lọmọwọ́ bọ̀ sí bẹ́ẹ̀ ni ẹ̀sìn sì là kalẹ̀ pé tí lágbájá ọba sí mọ́ o tí tàmẹ̀dù ọba sí mọ́ ẹni tó lè lẹ́tọ̀ọ́ láti take up títí kíá ọmọ rẹ̀ irú èèyàn báyìí ló lè jẹ́ irú èèyàn báyìí ló lè jẹ́ ìsìláàmù ti kéta fún gbogbo ẹ̀ kalẹ̀ kí ló wá lè ṣẹlẹ̀. ní tó pé mo gbá. wọ́n pe irú ẹ̀kọ́ láti kí ni kọ́lá gbé fún ẹ̀ pàṣọ fún wa láti gbogbo bímọ bímọ kájẹ kí relationship wa kódà pẹ̀lú àwọn àbúrò wa pẹ̀lú àwọn ẹ̀gbọ́n wa kódà pẹ̀lú àwọn tó jẹ́ gbọ́n ìyàwó wa àbáwọn àbúrò ìyàwó wa àbí gbogbo ẹbí kìíní àtẹbí kejì tó jẹ́ pé afẹ́mọ níbì kan á fẹ́ gbogbo wọn papọ̀ nígbà tí ọba ṣe ti ọbẹ̀ sìn wa jẹ́ torí pé ó lè jẹ́ lọ́dọ̀ wọn lọmọ owó ṣe kínni ní ọ̀padà gbé gbàtà mọ̀gbàtà kọ tá a sì yára wa àti àwọn ọmọ wa àṣìmọ́ tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ikú wa wọ́n ta bá lò dáadáa ta páyà ọba dẹ́dà ẹ̀tún ẹjọ́ olùgbàgbọ́ òdodo ọba ìdáná alladhina amanu wa kanu yattaqun àwọn tó nígbàgbọ́ nù Allah wọ́n sì ń páyà ohun Allah ọba dẹ́dà ní lahumul bushra fil hayati dunya wa fil akhirah láyé ń bì ìró dùnú ọmọ jẹ́ tiwọn tó bá tún dọjọ́ ọ̀gbìn dàlkìyàmà náà ìró dùnú níbo mi ó ní la khawfu alayhim wala hum yahzanun so ibi tí ó ti ìpayà ò ní sí fún wọn àbí kí ni bẹ́ẹ̀ ni wò sí ní banújẹ́ tí wọ́n bá da ayé lẹ̀ tán lórí ohun tí wọ́n ṣẹlẹ̀ wọ̀n ní mọ̀rí banújẹ́ torí pé àti kànú àdìsá ní sallallahu alaihi wasallam tánibí ni tó bá di lọ́jọ́ àlùkìyàmà gan àbáwọn òbí kan tó ti ń bẹ wọ́n kàn rí pé àwọn ń rágbéga nínú àlìjẹ́nà pé tẹ́lẹ̀ irun mi lẹ́fù báyìí lọ́wọ́ à wọn àpè ọyá àti promote ẹ lónìí màá lọ sáyè gíga bá ká ebi ah, ẹ ti ebi sọ òun ti dúró ní ọmọ rẹ tó filẹ̀ láyé ó ti ara lahumul bushra fil hayati dunya wa fil akhirah ọba àrídà kó síbẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa. naam níbi tí àwa ń lọ láàárọ̀ yìí òun náà ni pé a ti ní ta ni a yatim ta la pè ní olùtọ́jú ọmọ òrukàn àbí ta ló yẹ kó ṣètọ́jú ọmọ òrukàn so ẹni tí ó sì tọ́jú ọmọ òrukàn ohun tó fẹ́ ṣe kìí ṣe pé oúnjẹ nìkan oúnjẹ ń bẹ lára àtọ́jú kìí ṣe aṣọ tí ó wọ̀ nìkan bó tẹ̀jẹ́ pàṣọ ń bẹ lára ìtọ́jú ọmọ tọ́jú ògiri ara rẹ̀ ó sì mọ tọ́jú làákàyè rẹ̀ tọmọ yẹn ò fi ní jẹ́ òkú nínú èèyàn láti mọ òwò pé kò tí ì wọ sàárè pé yọ jẹ pé bàbá ti ń dáṣọ sí lọ́rùn làákàyè rẹ̀ náà á sì kíni á mọ tọ́jú làákàyè rẹ̀ tí ó jẹ ẹni tó nímọ̀ nípa Allah subhanahu wa ta'ala bákan náà tí ó jẹ ẹni tó nímọ̀ nípa ẹ̀sìn rẹ̀ gbogbo àwọn tó ní sí pẹ̀lú òfin ẹ̀sìn á so gbogbo àwọn eléyìí ló di ọ̀ràn èèyàn lórí gbogbo ẹni tó bá fẹ́ gbọmọ tọ́ kódà àwọn ọ̀sán tí wọ́n ṣe yìí òun ni yóò sọ pé ǹjẹ́ a lè fà á fúnru lágbájá torí fákìdù ṣe lẹ́yọ̀ tí ẹni tí ó bá ní nǹkan kò lè ṣe kí ni kò lè fún yàn sọ ibi tí a dé lánàá òun náà nìyẹn ọwọ́ kò pé talẹ̀ntọ́ lẹ́tọ̀ láti gbọmọtọ́ àbí ẹni tí ò tiẹ̀ ní gbọmọtọ́ tó jẹ́ pẹ́tọ̀ dúkìá ọmọ òun láti kí ni òun la lè kó fún torí pé ńgbà mí ń bẹ́tọ́ pé ẹlòmíì lè láyè ó sì lè ní ájò ó lè ní mojútó ṣùgbọ́n dúkìá ọmọ òrukàn a lè kó fún oṣù oúnjẹ oṣù orí kọ̀ọ̀mọ́ bọ́n ṣe bísínẹ́sì tàbí tí wọ́n bá tiẹ̀ ti ṣẹ̀ kó fún ọ̀sẹ̀ kó fún owó yẹn ń di gbèsè ni so a irú rẹ̀ ní. àwọn òkè yorùbá náà sọ pé orí. o tó ṣe kíni o tó gbé pàṣẹ so a ní kó fúnru àwọn èèyàn bẹ́ẹ̀ a fẹ́ mọ àwọn òwò ni wọ́n lẹ́tọ̀ọ́ láti take up ìmójútó ọmọ òrukàn tí bàbá rẹ̀ ti kú tó sì jẹ́ látọ̀ ọmọ òòjọ́ sí ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún tẹ́kọ́dún la fẹ́ fi dá àbí látọ̀ ọmọ òòjọ́ sígbà tí ó fi bàlágà yálà ọjọ́kùnrin àbọ́jẹ́ obìnrin náà níbàámu sí àwọn àyà náà alukur'an àti àwọn ahadis táwọn àfa àti iṣẹ́ lórí wọn á fi mú jáde fún wa pé ẹni tó fi ń da al-aslahu ẹni tó fi ń da láti take up ìtọ́jú ọmọ òrukàn ẹni tí bàbá rẹ̀ ti kú tó wà nípò ọmọ òrukàn òun náà ni kọjá èèyàn kan min àkọ́rìbìhí nínú àwọn alábàásùmọ̀ rẹ̀ nínú ọ̀pẹ ẹbí bàbá rẹ̀ àbí ẹbí ìyá rẹ̀ tá a sì ka àwọn díẹ̀ fún wa. ọwọ́ lè jọkùnrin ó sì lè jẹ́ obìnrin nínú ẹbí bàbá àbí nínú ẹbí ìyá eléyìí náà kọ́ wa lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a fi wọlé pé àwa tá a jọjẹ́ lọ́kọ láya lónìí mọ́ mú ẹbí pàápàá jùlọ ẹbí ìyàwó rẹ̀ kankan tọ́jà lásùnmọ́ gbàgbà mọ́ mú wọn lọ́ta wọn náà mọ́ mú àwọn ẹbí ọkọ rẹ̀ lọ́ta torí pé ọkọ mi dà bíyàwó ṣe rí ni wọ́n fi dọmọ tì í láyà torí pé lómi ò jẹ́ káwọn òbí wọ́n ti gbádùn ọkọ tó ọkọ rẹ̀ tọ́jọ́ ọmọ tiwọn kò jẹ́ káwọn àbúrò ọgbádùn rẹ̀ yóò mọ̀ se bí adé gbogbo yẹn yóò mọ̀ sájẹ yóò sájẹ lójú ẹ yóò kíni yóò sájẹ ní ẹ̀yìn rẹ̀ irúwọ̀ eléyìí òun ṣera rẹ̀ kalẹ̀ ni torí pé ohun lè fi gbàdúrà ààrẹ náà ni pé kò kú ṣáájú ọkọ ṣùgbọ́n tọkọ gbogbo èèyàn kọ́ ni ó jẹ́ àwọn ń bẹ nínú èèyàn wọ́n pé ohun tó ṣe fún wa ládàá là ní ṣe kí ni là nígbà ẹ̀yin náà dákun àwọn tó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́ ti wò ó pé ohun tí wọ́n ṣe lẹ́fi níbà àwọn ọmọ ni wọ́n bá ara rè kún ọ́ra rè ẹ dákun ẹ mọ́rin rò torí ohun tó bá yàtọ̀ sọ fún wa ni pé wọ́n ń tààfò wọ́n tẹ́sùfàhò tẹ́ bá kájú tẹ́ gbàgbé ẹ̀ ó ti tẹ́ ṣe dáadáa wà wà fún yín wọ́n mọ̀ níbo mi wọ́n mọ̀ ní alọ́lá ní ẹ ti jí kóhun ó do ní gbèsè tóhun jẹ yín lẹ́sàn nígbà tẹ́ bá sí bẹ́ẹ̀ torí pé kódà ká mọ̀ sọ pé mẹ́wàá ẹgbẹ̀rún kan sí kíni ń ṣẹlẹ̀ nílé ayé ń bí nípa àgbésí ayé lọ́kọláya. Naam nígbà tá a bá ti wá mọ̀ báyìí pé a ní nínú àwọn ẹbí ta mọ̀ pé àyà ti ń sọ fún wa pé ẹ mójútó ẹbí abẹ́ẹ̀kọ́ ni a sọ fún wa pé wàjárì zilkurba wàjárì jambi so a rí i gbogbo ẹ̀ sí kíni tàbí eh, june ó ti kó gbogbo ẹ̀ ó ti bẹ́ẹ̀ ọkùnrin wa lè gba ọmọ tọ́ obìnrin náà lè gbà á tọ́ tọ́ bí táwọn tá a fi gbọmọ sí lọ́dọ̀ tá a bá wá rí torí pé lómi wọ́n lè mọ́ lẹ́nì àti kẹ́ni tó kù gí wọ́n jẹ́ ọ̀lẹ ẹni tó alákọ̀ọ́kọ́ òun náà ni pé tó bá ti di gbà pé àbọ̀ ọmọ kú ọmọ dọmọ òrukàn nínú àwọn tó lẹ́tọ̀ọ́ láti gbọmọ yẹn sọ̀rọ̀ táwọn bá ń bẹ láyé tó yẹ pé òkú fi wọ́n lẹ̀ sáyé ni bàbá bàbá ó ti èsì bàbá bàbá ọmọ yẹn ọlẹ́tọ̀ọ́ tó tẹ́ wá pé inú mi rọ́ọ̀sì gan àwọn tó jẹ́ àwọn aslu ó ti nínú àwọn aslu ni àwọn yẹn wà ìyá àti kíni àti bàbá àwọn tó jẹ́ àfọ́rọ́dù náà ó ti èsì so àwọn fáríwù ni àwọn yòókù ọmọ jẹ́ náà bàbá bàbá tàbí ìyá ọmọ yẹn gangan ìyá ọmọ yẹn gangan tábà rí pé ó wà nípò bẹ́ẹ̀ Ibi eléyìí ní àbùkátà kakura dúró eléyìí ló fi jẹ́ kí gbogbo àwa ọkùnrin táwọn obìnrin ń bẹ lábẹ́ wa tí ó bá ṣèyí tí ó bá fẹ́ kàn ẹ́ sí ó ti yé abọ̀dọ̀ gbìyànjú láti encourage wọn pé àà bẹ́ẹ̀ ṣe ń bẹ́ ńlẹ̀ nìyẹn wà nǹkan kan tọmọ sí kíni tọmọ sí torí pé àìmọye òkú tó ti kú tó pé ọkọ wọn lówó lóòótọ́ ó ní yọ ọdún dòní ìwọ̀n ètí ìpín nǹkan kan dúkìá wọn pé owó wà lákàntì náà kíní wà lákàntì náà nǹkan wọn tí ó fi jẹ àwọn òṣìṣẹ́ táwọn òkun ó sì pé ọ̀sá afá kan tí ó ṣe kíni tí ó máa wọn sí ọlọ́run náà ni ó mú yín tẹ́lẹ̀ àfẹ́ ìsọlọ́pàá yọmọ wa ràágó ó tún wọ̀ pé ọrọ̀ rẹ̀ ń bẹ lókèèrè torí pé ó nípín tóun ní ọgbà ní ogún yẹn ó lè tẹ kán fáwọn ọmọ ló fi jẹ́ pé báárà pọ̀ látàrí àwọn pé eh, ọkọ mi ti kú àwọn ọmọ bèèrè lọ́wọ́ ẹlòmíì mọ́ bínú la mọ́ bèèrè pé ọkọ rẹ̀ tó kú yẹn ṣé ò fi nǹkan kan lẹ̀ ni tó tọ́ bá fi nǹkan kan lẹ̀ kì í ṣe pé ò ní nǹkan ló fi jẹ́ pé àwọn tó jí àwọn ọmọ òrukàn sínú àwọn masọ́rì ti sàkàt nínú àwọn tí àyà kà fún wa pé àwọn mẹ́jọ tí sàkàt tọ́ sí wọn ò sí ní níbẹ̀ torí pé tabakẹ́ ní ọmọ òrukàn mẹ́mẹ́yìn ọmọ òrukàn tó bá jẹ́ miskin tí ò ní ní ọ̀sìn kíni ní ọ̀wọ̀bẹ̀ lábẹ́ wọ́límà sáàkíní ní ọlọ́sìn kíni ní ọlọ́kó sí ṣùgbọ́n al-ihsanu generally kásí dáadáa ọba adẹ́dà kẹ́ ọmọ òrukàn wa lánàá pé ọmọ òrukàn wá jẹ́ mùsùlùmí ó jẹ́ mùsùlùmí ó so ní pé gbogbo àwọn obìnrin náà wọ́n fi wọ́n yóò jẹ́ pásọ òde ní gbogbo ògbésí ayé rẹ ọkọ rẹ ń bẹ kíní kan bàtà rẹ̀ a bàtà kíní mi kódà mi ò pé àwọ̀tẹ́lẹ̀ òun gan ọbọ̀dọ̀ máàcì tìta tàbí fẹ́ fàwọ̀tẹ́lẹ̀ rẹ̀ hàn ọ̀dà alákọ̀ọ́rẹ́ ti wá wọ ní kàdúdú bí mo ṣe wọṣọ wáìsì nìsí tó kó bá ní mọ̀ wò pé sọ máàcì ara wọn ẹlòmíì bàjẹ́ débi pé tí náà ní àpàdé yóò kí ogun tóun bá fẹ́ kódà àti àwọ̀tẹ́lẹ̀ òun tù máàcì kí ogun ọjẹ́ kọ́lọ̀ ohun tó jẹ́ pé tọ́ bá kú tán gan àwọn ọmọ rẹ̀ àbáwọn tó lè kò lè sáìsì wọ́n bá sì kó kalẹ̀ pípa àwọn bá dàgbà tí ó fi sáìsì wọn gan ó lè mọ́ bá gbà mú mọ́ wọn ayé ọ̀wọ́rú ẹ̀ mọ́ ẹ̀nà bá wọrú ẹ̀ kódà kọ́ mọ́ gbé ní ìlú tó dáa jù lórílẹ̀‐èdè ibi tí wọ́n ń bẹ aró oko ni wọ́n mọ̀ pé wọ́n pé lójú tí wọ́n fi parọ́ oko ṣé kíni aró oko ò sì lajú títí ó lè mọ́ lajú tààrin ìlú ṣùgbọ́n lajú pé bí sú ti ń ṣe báyìí oye tójú bá rọ̀ báyà gbìn kẹ́ báyìí gbà báyìí ọ̀làjú kan náà ní ìmọ̀nà ibẹ̀ ní lọ́nà gíríkì léwe lẹ́yìn kakú fi ń pé kíní kan ọ̀làjú làwa àwọn mùsàkọ̀fún àwọn tá a lajú ó ti yé ní kíní kan ẹ̀ mo kàwé so àgbẹ̀ mi ní ọkọ̀ pòfẹ́sọ̀ mi torí inú ìwé ló ti kà á àìmọye ẹnjìníà tí ó lè tú plọ́ọ̀jì inú ìwé ló ti kà á mẹkáníkì náà kọ̀tọ̀ pé bí ṣe ń dùn yìí no no no no no uh, that's uh, that's ignition problem Ah, ọkẹfẹ ìbò owó kó bá rẹ ni pé kẹnìkan ọmọ sí kíni ọmọ fojú di ẹnìkan ni pé àwọn èyí tẹ jóbìnrin ara bẹ́ẹ̀ ṣe tọ́jú ọmọ òrukàn torí pé kádàrá lè ka yín mọ́ bẹ́ẹ̀ ẹ mọ̀ bọ́yẹ̀ ilé ẹ̀kọ́ lọ́bọ́kọ yín ni ẹ mọ̀ di àjẹsẹ́kù ẹ̀sìn pàǹtọ́ jẹ́ àwọn ìyàwó àníbi sallallahu alaihi wasallam ọba ẹ̀dá nìkan ọmọ kírun lé kọ́tọ́ nìkan ọmọ yọ̀sàká èyí sì ní owó ọbẹ̀ wọ́n mọ̀ sí nǹkan ẹni tí ọmọ wọn fìlà ó ti ẹnití ọmọ gbogbo àwọn ọsẹ ẹnu ilé àwọn ọsẹ kẹfẹ pé iṣẹ́ ẹnu ilé torí al-aslu ìpìlẹ̀ fóbìnrin ó jẹrìsì òun náà ni kọmọgbélé ìpìlẹ̀ gbèsè àìbọ́lọ̀ ṣe dá obìnrin à ń fò kíkọ́ níbẹ̀ ló sì lè yẹ̀wọ́ náà ìgbésí ayé rẹ̀ ó tutù ló ní sinmi tó o bá tún sọ nú ilé yẹn dogun fúnra rẹ̀ o tọ́lá ìmọ̀ yẹn ti ń bẹ nú ilé tó jẹ́ pé ẹni ti ń bẹ ń ta gan ọ̀yá alágbá kòtò tó ní gbogbo òròrí burúkú pátá pàápàá jùlọ ńgbà tí fóònù ti dé gbogbo ayé níbẹ̀ ní àtẹ́lẹwọ́ rẹ̀ ìpè ẹni tó lẹ́tọ̀ọ́ sí kejì tó náà tó lẹ́tọ̀ọ́ ní kíni ìyá níbẹ̀ náà tó lẹ́tọ̀ọ́ tó pé ìwé pé à ẹ sá fi wọn lẹ̀ fún mi pẹ̀lú ògùn ọlọ́run kódà àwọn ẹbí ọkọ lọ́mọ wá pé a fẹ́ já àwọn ọmọ yìí àwọn ọmọ yìí làwọn ò bá ṣẹṣẹ tó bá ti ní òun ọmọ ọtọ wọn ẹ bá fẹ́ kùn lọ máa àwọn ọmọ yẹn dó ń bá rà ń bẹ àwọn ọkọ tó pé ìyá ní jọ ń ṣe ni wọ́n jọ ń gbà yọ báárà ní fi ń ṣiṣẹ́ ìyá rẹ̀ sì mọ̀ sí tọ́wọ́ pé kọ̀bá ní sọ àwọn ọmọ ìdí mẹ́ báárà kò sì ní sọ àwọn obìnrin ibẹ̀ tó ń sìn náà kò ní sọ àwọn ẹni pé òun gẹ́gẹ́ lẹ́kọ̀ọ́ lára ẹ̀yin ni ó sì ní fi òun náà lẹ̀ táwọn òbí dìdàkudà tó bá lóun ọmọ tọ́jú wọn dẹ̀dẹ̀ kọ́ tẹ́wàá já wọn lọ́wọ́ rẹ̀ torí pé ọmọ ni wọ́n já lọ́wọ́ ẹlòmíì ní tipá ló fi sọ ẹbí ọkọ di ọ̀tá rẹ̀ ìròrí tí ń fọ́mọ ẹ̀yìn tẹ́lẹ̀ gbà sọ́dọ̀ ní àánú lẹ́lẹ́ fẹ́ sí so ẹ̀ ní rọmọ yẹn tọ́ torí pé ọ̀gá méjì ní ń ṣe kíni ní ń wakọ̀ làákàyè ọmọ yẹn kódò mí o pé òun ọ̀fọ̀mọ ní dà wọ́n láàmú ó dẹ̀ lómi burú de pé ó lè lọ sí dán pé ọmọ ní ọmọ á sí kìtì wá ti wọn kó tọ́ àwọn yẹn ń ṣe bẹ́ẹ̀ kódà bí ọkọ mi náà ń ṣe kíni wọ́n ń ṣe bẹ́ẹ̀ wọ́n kẹ́ pé wọ́n á fara pa wọn tó bá ti wá wọ́n lè ti fún ní nǹkan àwọn ènìyàn pé wọ́n pé sọ́ọ̀lọ̀ ọ̀dọ̀ yára wọn ọlọ́mọ o à ó sì já ọmọ ní tipa lọ́wọ́ ìyá rẹ̀ tó sì mọ bí ọmọ sí mọ́ rí lára lára rẹ̀ ló ti jáde nínú ẹ̀jẹ̀ rẹ̀ omi ara rẹ̀ ni ikú lọ lọ́ka ọmọ nìmọ́ kíláàsì ìjọmọ òru kan òun náà sì lẹ́tọ̀ọ́ ló fi pé yìí náà lónìí gbogbo káwọn àwọn ẹbí lè mọ́ gbọmọ lọ́wọ́ rẹ̀ tó sì mọ̀ rò wọ́n ní ògédégbà tọ́ba ẹ̀kọ́ ọba sì lọ́kọ tó ti yé tọ́ba sì lọ́kọ tó bá rí i pé ọkọ rẹ̀ náà wà responsible tó jẹ́ mùsùlùmí tẹ́sí ń bẹ lára rẹ̀ tí ò ní kó bá gbèsè ayé yẹn wọ́n tún lè fílẹ̀ fún un pé kìí ṣe pé dandan ni pé ṣé bó ti rì márì pé àdọ́ náà pé ta ló lè gbọmọ sọ́dọ̀ ẹ̀kú tíjà bá ṣẹlẹ̀ náà láàrin pé ọkọ àti ìyàwó kọra wọn ìdájọ́ ta ni ó gbọmọ sọ́dọ̀ éèjì wo ni ó dé báwo ni ó dé ọfẹ ní bàṣẹ díẹ̀ pẹ̀lú rú báyìí ni pé tí wọn náà gẹ́gẹ́ sẹkọọ ń bẹ lára rẹ̀ wọlé kírun yìí ìgbàwẹ̀ aṣọ tó ń wọ ọdá ò lójútì gbogbo ẹbí ọkọ àkọ́dà àwọn fámìlì rẹ̀ gẹ́gẹ́ mọ̀ pé alágbájá ò lójútì o tí wọ́n ní láti sọ pé ẹ̀kọ́ ta náà kọ̀ wọ́n mọ̀ kó ló lọ́lọ́tọ̀ oníṣọ́ọ̀bù kọ́dà ńgbà tọkọ̀ rẹ̀ ń bẹ láyé ìwọ gan ni búrẹ́dì àti tíwìnà pé àwọn oníbọkọ rẹ̀ láti rí o babalagba alájà ló lówó lọ́wọ́ kése kése alájì tọ́ba tẹ̀jẹ́ kó náà bá já alájì ọkọ̀ tó kú kọ́kọ́ tó kú gan ní lọ́mọ pé áá ìyàwó mi lọ́lọ́run fi bòmí láti rí o owó ń bẹ lọ́rẹ̀ lóòótọ́ ìwà yìí nìkan náà ni ẹ̀sìn yìí nìkan náà ni ìgbéraga yìí náà ni àwọn ọmọ awo pé tọ́wẹ́ ká bá gbà á rù tá a fi tọ́jú àwọn ọmọ nìní ó pé a gbà lọ́wọ́ rẹ̀ ń tipa pé àwa la lọ́mọ tẹ́lí kìí sípà wà lá lọ́mọ àtìyá àti bàbá lọ́jọ́ lọ́mọ bó tiẹ̀ jẹ́ pé bàbá òun ni ọmọ ni ọmọ gbó kọ rẹ̀ káàkiri ṣùgbọ́n kò túmọ̀ pé kò níbàtàn pẹ̀lú ìyá rẹ̀ àtẹ̀bí ìyá rẹ̀ níbi tí ẹ bá ẹ wòye sí pé kí ni ẹ fẹ́ ṣèbù kádàrá gbèsè ayé àwọn ọmọ yẹn tíráàkì tó dídá ńlá kalẹ̀ fún wọn ni nì ọwọ́ kù bẹ́yìn tí ẹ̀ ń bẹ náà bẹ̀rẹ̀ sí ní jẹ́ kí wọ́n pe bólódì ọ̀bá kú òde rẹ̀ sí kíni kì í hu gbẹ́gi àìmọ́ gbogbo àdúgbò tí wọ́n ti là nígbà wọn kọ́kọ́ kó dádúgbò nì nígbà tí wọ́n mọ yẹ̀nà yẹn òjò ń rọ̀ ń kó gbogbo kiri lọ wọn ò kó yẹ̀pẹ̀ sí lọ nẹ́ẹ̀fì bàjẹ́ mọ̀nà ọba àdàtì la kádàrá ọmọ kalẹ̀ ọwọ́ akọ yìí náà tẹ́sí kínni tẹ́ mójútó ìyá rẹ̀ ó lè sí kínni ó lè mọ tí kí a rẹ̀ tápẹ́ fún ìyá wọn nípa wọn kí ló wò wọn bá sì bùkátà mọ̀ràn so ẹlẹ́ẹ̀kejì wàjádàtìhí ìyá bàbá rẹ̀ ìyá bàbá tọ̀kí bàbá lè ti kú bàbá lè ti kú bàbá náà ti kú ṣùgbọ́n ìyá bàbá ń bẹ ìyá bàbá náà lè ṣe kí ni ó lè tẹ́ kí a rẹ̀. ìtẹ́jẹ́ ìyá bàbá náà. a pè ẹ́ ń bẹ sa lè fọmọ fún yín torí pé ológun tẹ gbé ti yá àwọn ọmọ náà fẹ́ rí wọn ọlá àwọn ọmọ kẹtẹ ti lù nílùkulù tẹ́rọ ọmọ àbà wá ilé ìtẹ́ ni bàbá rẹ ti kú yìí tá a bá sọ̀rọ̀ wọn sọ pé ìyá gbẹnu sọ̀hún àbí ìyá tiẹ̀ lọ lọ́kọ̀ ńbì kan tí ọ̀rá yè mọ́ láti mọ wá gbogbo wa torí pé obìnrin tí ọkọ rẹ ti kú tó ti lọ mi tó ti láwọn ọmọ òrukàn tẹ́kọ̀dọ̀ ẹlòmíì ni wọ́n ń gbé ó lè mọ fri ìmọ̀ rí àwọn ọmọ yẹn gbogbo wa ẹ wá tó mọ lò wọ́n lòkúlò tó pé ìyá ìyá tí ó já ọmọ òrukàn je yẹn yóò jẹ́ ìyá ìyá tó já ara rẹ̀ tó sì lẹ́sìn wá àhíhì ẹ̀gbọ́n àgbà fẹ́ni tí kíni sọmọ òrukàn ẹ̀gbọ́n àgbà sọmọ òrukàn wọ́dẹ̀ ẹ̀gbọ́n bàbá àbúrò bá wà ẹ̀yin ẹ̀gbọ́n jẹ́pẹ́ yìí làgbà ṣùgbọ́n bàbá yín ọtún bímọ kódà nígbà tí ó fi wọ sàárè gan ọtọ lọmọ tí ò jọmọ oṣù méjì lọ ẹ̀rùpá ti mẹ́nu bá lánàá ẹ bùkátà kẹtíkì ààrẹ láti sọ̀rọ̀ afáwà jábìrù bùnà abdullahi nínú àwọn sọ̀hábà yìí ẹni wa ni kódà ìtẹ̀kẹ́ ń pa bọ́yẹ̀ tiẹ̀ já wọn sọ́dọ̀ ń bá àwọn ẹ̀jọ́ yí àwọn ọmọ nì pé wọ́n lè kí àkọ́bí tiẹ̀ lè ju àwọn ọmọ nì lọ ṣùgbọ́n ọ́nkù rẹ̀ iná ẹ̀ ní ó kéré ní lóòótọ́ àkọ́bí tiẹ̀ ọmọ ogún ọdún ni àbúrò rẹ̀ ọmọ bàbá kẹnẹ́ tí bàbá kẹnẹ́ jọ bí òun ni ò tí ìjọmọ ọdún méjì lọ yìí òun ni ìjọmọ ọdún méjì lọ yìí òun náà níwọ̀ tẹ́ pé fún ìwọ̀ pé ẹ̀gbọ́n kínni àbúrò bàbá wa ni tó ń jọ wọn máa ń ṣe mí inú bàbá lò wọ́n lọ jókòó wọn ó tì wọ́ sẹ́yìn ni wọ́n dẹ̀ máa wó kábúrò bàbá yín wọ́n jẹ́ o ọmọ ọ̀bọ̀dá rẹ̀ tó ti dàgbà tóun náà lè bírú rẹ̀ ni ọmọ ọpọ́n náà lè torí ọjọ́ orí àti ẹ̀sìpírẹ́ǹsì tó pé ọmọ ọ̀tọ̀ sọ́nà torí ohun tí mọ́ bẹ lómi lẹ́rù nìyí torí ìtàn abú ń bẹ lẹ́nu ọmọ òrukàn mí náà ẹ̀gbọ́n àbúrò bàbá ilẹ̀ mi ṣe bàbá yìí ni mo jẹ́ ìyá rẹ̀ mo jẹ́ ẹ̀ o lè jù mí lọ ọlọ́run lè ṣe kíníkan àà mẹ́tì ni ahụ na-ele lè kini kí atọ lè amụ tọ́ ọwọ́ ọ̀nkù ẹ̀gbọ́n bàbá àbí ẹ̀gbọ́n ya rẹ tọ́jọ́kùnrin pàtánà ọ̀nkù mbẹ bẹ tọ́jẹ́ òkútù eh, ahùlẹ̀ a sì ní ìtọ́jẹ́ hálà ti ẹ̀rìsìn tí òun ti jẹ ọ̀nkù ya tẹ̀pẹ́ mo fi ní ká tẹ́kì á àwọn ẹ̀gbọ́n àwọn ìyàwó wa àwọn àbúrò àwọn ìyàwó wa wọn náà sì bọ̀wọ̀ tàwọn ọkọ náà bákan náà ni ẹni tó jẹ́ ókútù ẹ̀gbọ́n bàbá rẹ̀ lóbìnrin ẹ̀gbọ́n bàbá ọmọ òrukàn lóbìnrin àbí ẹ̀gbọ́n ìyá rẹ̀ lóbìnrin òun náà lè ṣe kí ni òun náà ọmọ òrukàn ọmọ jẹ̀mú àwọn tó yẹ kárí lára èèyàn tí bá tọ́ bá ṣe kí ni tọ́ bá pé lára rẹ̀ tààbára wọn yẹn mọ́ láwọn alábàásúnmọ́ gbogbo kára àta ṣùgbọ́n látara yìí níkàkún láwùjọ wa lè nì ní ohun tá a ti ń rí ó dẹ̀ tí ọ̀lẹ́tọ̀ ń gbà mí ògèdè pa ní ihsan tí gbogbo tí bá jọ́ mọ orúkọ generally ẹlòmíì ti gbàgbé ẹ̀sìn rẹ̀ tó jẹ́ pé kò sẹ́ni tí ó lè fọmọ rẹ̀ fún ilé ẹ̀ ló bí masala pé ọ̀dà alákọ̀ẹ́rẹ́ nìsín awárì ẹ̀gbọ́n bàbá àbábúrò bàbá àbí bàbá bàbá àbí ìyá bàbá àbí ìyá àyá àbí ẹ̀gbọ́n ọ̀yá lọ́kùnrin àbí lóbìnrin gbogbo àwọn tàbí kàṣájú yẹn òkú tó wá kú tó fi ọmọ òrukàn ẹlẹ̀ ó jẹ́ mùsùlùmí àwọn yẹn àwọn èsè mùsùlùmí tàbárí mùsùlùmí àwọn kọlọ́tọ́ sí o torí pé ẹ̀sìn ọmọ nì ó tiẹ̀ ó pàtàkì so kódà ká wá mùsùlùmí ká fi ọmọ nì sọ́dọ̀ wọn káwọn ọmọ spọ́nsọ̀ rẹ̀ torí pé wàhálà lè padà fẹ́ ṣẹlẹ̀ láti fẹ́ fọ́ọ̀sì ọmọ yẹn sí ẹ̀sìn wọ́n yóò fẹ́ lè létí ẹlẹ́sìn mi o ṣùgbọ́n mùsùlùmí òun lè gba ọmọ ẹni tí è ṣe mùsùlùmí bẹ́sìn tí wàá ṣe ṣe kí ni bó ṣe là á kalẹ̀ nínú tó ló fi jẹ́ pé mùsùlùmí lọ́kùnrin tọ́ba tipa rẹ̀ bá gbé ó tiẹ́ tọkàn rẹ̀ sì balẹ̀ bó ti yẹ pé kọ́ wà encouraging o òun lè fẹ́ kìtàbíyà ó lè fẹ́ yahudi àbí nẹ̀sára lóbìnrin ṣùgbọ́n báyìí owó yóò tí nẹ̀sára lè ní lọ́kùnrin ó ti yé báyìí kọ́ da tó kọ́ náà sì tó èèwọ̀ ni kóbìnrin kóhun ó sì kíni kóhun ọ̀fẹ́ àwọn hadith wà lórí ẹ̀ ara pọ́ǹtì nìyẹn àbátẹ̀ ẹ̀rẹ́ni tó jẹ́ mùsùlùmí ṣùgbọ́n pò kí ni ó ń tẹ́tẹ́ ni báyà gbogbo àwọn ta kà nísìn bóyá oníṣọ́ọ̀fù tẹ́tẹ́ àbọ̀ tí ní ń tà kíní kan àwọn ọmọ tiẹ̀ tó bí náà gan iṣẹ́ ọtí náà wọ́n bá ṣe á wà lọ fọmọ òrukàn sọ́dọ̀ rẹ̀ tọ́kíbi ká lọ́ọ̀fù náà sílé kíni sílé sẹ́nì ni àbọ̀jẹ́ alágbèrè lẹ́gbọ́n bàbá rẹ̀ tójóbìn tí wọ́n wo kóhun lówó ń bẹ lọ́wọ́ rẹ̀ àgbèrè náà ní fi ń ṣiṣẹ́ tí àwọn obìnrin nínú wọn lòún fẹ́ gbà ọdọ pòkì kí wá ṣe ọmọ nìkan dúkìá ọmọ òrukàn ńkọ́ ọwọ ta ló yẹ wà dúkìá ọmọ òrukàn ṣé lọ́wọ́ gbogbo èèyàn ni ẹ̀rì pa ti sọ nínú mọ̀kọ́dímà pé kì í sọ́wọ́ gbogbo èèyàn torí ńgbà tó ti yé wa pé àfa ni asiboli yẹ tí mi. asiboli yẹ tí mi sàádàtà ànàlẹ́rìí. نفع الهدى في الناس عاف يطيما ما ليتم ما ليتم إلا ساحة مفتوحة منها نجائس للحياة عظيمة نعم لا قول àwọn àyà hadith ọba ìyá wa gbẹ́sùn wọ́n ká fẹ́ gbé àkórí yìí ti díẹ̀ ìkúta bá náà mọ̀ sọ lọ àwọn bọ́yọ́lá àti ìbọ́sọ́lá gan ìmẹ̀mbẹ̀ nígbà àwọn èèyàn ti sọrọ sọ̀rọ̀ nípa ọlá ìmẹ̀mbẹ̀ náà ni pé ẹni tí yọ gba dúkìá ọmọ òrukàn sọ́dọ̀ pé ọ̀dà àti ti pígun wọn àbí ogún ò tí ì sarajọ afẹ́mọ̀ tùjọ ta ọmọ kó sọ́dọ̀ jẹ́ mankana kọ̀wíyán jẹ́ tẹ́ ni ó ti yé ó strong ní mind spiritually kì í ṣe lóògùn lásán ló ti ń ìmánì rẹ̀ alimominu so àti físíkò àti kíní rẹ̀ ó sì jẹ́ khabiran ọjà tó nímọ̀ nípa dúkìá tá a fẹ́ kó sí abẹ́ rẹ̀ kò ní jẹ́ pé a kó dúkìá sábẹ́ rẹ̀ tí dúkìá yẹn ó fi ṣe kíni tí ó fi ṣòfò kò ní mọ̀ ọ̀dà lápẹ̀rẹ̀ nísìnyí bóyá bàbá àwọn ọmọ ń ta páàtì páàtì ọkọ̀ wọ́n á Ah, bọ̀dá wọn èmi ní kò gbọ́ ẹ̀sọ́dọ̀ táwọn ni ó fi dàgbà àwọn pàtàkì mẹ́ta ọkọ̀ bá kó sọ́dọ̀ wọ́n yá tàá nínú dúdú ni kò lè húlò mọ́ mọ̀lọ́kọ́ ẹ̀ ń gbọ́rọ̀ fálù rẹ̀ nígbà yẹn kò ní mọ́ náà ah ń kó sí mi lọ́dọ̀ yọ́dà pé ń gbọ́ pé kíní yìí bóyá yóò o ah. ẹnìkẹ́kẹ́ ọ̀wárú ọkọ̀ yẹn Ah, táwọn tó bá wọn fi kẹrù bá lè rí ṣe bá que àti mo rọra míì náà tọjọ rẹ rí ṣe náà wọn ò pin o omi wọn ò pin náà ni o ìgbà tí bàbá yẹn kú ó sì wúlò wọn lè rí ta lówó gidi ẹ sì bà dúkìá àwọn ọmọ ọlọ́mọ jẹ́ o sì kú tẹ̀yin ní ọ̀fọ̀ mọ́lẹ̀ ó sì gbọ́dọ̀ jẹ́ àmì náà ń bọ̀ láti quality yẹn bá a bá kó nǹkan sí yẹn lọ́dọ̀ a ṣe kíníkan àyà Kùránì Suratul Baqara ọ̀rọ̀ ànábì wa Musa àtàwọn ọmọbìnrin tó hẹ́pù wọn níbi omi inna hayra man istahjarta laqawiyyun aminun ànábì wa Yusuf náà ń bẹ̀bẹ̀ ij'alni ala khasa'in al-ard wa inni alayhi hafizun alim naam tó bá jẹ́ pé gbogbo àwọn tá a kàkalẹ̀ bá jẹ́ níta lè fọkàn tẹ́ nípa gbọ́mọ sí wọn lọ́dọ̀ àbí dúkìá á wà ẹlòmíì tó ṣe kíni tó ju wọn lọ ni o kì í pé ẹ à mi ni wọ́n bi tẹ́gbọ̀rọ̀ báyìí ni wọ́n ti kíni wọ́n bi ọ tẹ̀lé ni so àìmójútó gbèsè ayé rẹ̀ àìlóòótọ́ rẹ̀ yìí ìwà àpò kí ara rẹ̀ ó ṣe kíni ó ti yọ jáde pé wọ́n òótọ́ ìwọ́n lọ tẹ̀lé ṣùgbọ́n ọ̀tẹ̀lé níbi títọ́mọ rẹ̀ bákan náà dúkìá ọmọ òrukàn tó bá ti ṣẹlẹ̀ gbà àti mẹ́nubà lánàá pé ohun tó dáa náà ni ká pín gún ká pín gún ni. ẹnẹ mọ àwọn ọmọdé. ó ní owó olówó lọmọ mi gan fúnra rẹ̀ jẹkẹ bá pín gún ẹ sì sọdẹ tí ń bára káàkiri. sẹ́yìn ní ọ̀páyà pé ẹ̀yin náà lè kú àwọn tẹ kó jọ ni ó sì ń lówó tí wọn owó tí a bá tí ni wọ́n fi ń jó lówó gbogbo ìyẹn mọ̀ wọn ò lè sọ fún ọ tí wọn ni wà lẹ́ni rẹ̀ tọ́wọ́ ta bá ní káwọn ọmọ nìkí ó dúró wọ́n mọ̀ tó bá wọn nìkí ẹ̀mí dúró láàrin ìlú o tó tẹ bá dúró tó ní wọ́n mọ̀ pé wọ́n ti gbọ́n èsì mọ̀ ọ́ pa wọ́n wọ́n wá pé ẹ̀sá òǹkà kó wọn wá tiẹ̀ lọ ọlọ́run ó sì kíni yọ dà yín láre ọlọ́run ó kẹ́ yín ẹ̀mí ìbéèrè o tọ́wọ́ ti jẹ́ kẹ́nu gbogbo orú èèyàn bẹ́ẹ̀ àwọn ọmọ ó jìnà sí ọ dúkìá àwọn tó sì ń bẹ lọ́wọ́ rẹ̀ ni àbójókòó tẹ̀ àbí ohun tí wọ́n ní ọgbà ń ọba dàda ti sọ kalẹ̀ pé tó bá jẹ́ pé iná ẹ̀ bá wà mí ọba dàda ni ẹ̀ fáwọn náà ń bẹ fáyọ̀ sáà dọ́ra lè kí súnmọ́tà ó ọba dàda táwọn alábàásúnmọ́ táwọn ọlẹtọ àti jẹ ogún bá ń bẹ ń bẹ fáyàbọ̀ ọ̀dá òkú lọ́kùnrin lóbìnrin jẹ́ pé nígbà tó kú ti lọ́mọkùnrin àwọn ò lè jẹ nkẹ́kẹ́ àwọn tí wọn ò lè jẹ táwọn nípa mẹ́bẹ̀ lé wọn lérí àwọn ìyàjọ́ fẹnukọ̀ pé ṣé ká yọ báyìí fáwọn ẹbí àwọn bàtà adádì wọn tí àwọn olè wọ̀ tán bá kó kalẹ̀ tí ó ti bàjẹ́ kó tó dìgbà ní òwò bíi búrẹ́dì wọ́n pa àwọn náà fún tọ́ bá sì mójútó dúkìá àwọn dáadáa àwọn ọmọ ni wọ́n ṣẹjọ́ fún wọn kódà ọmọ mẹ́tẹ́kù ni wọ́n ṣẹjọ́ fún ọjọ́ ọmọ tó bí lọ bẹ́ẹ̀ pa àmọ́ látàntorí báyìí ẹ jẹ́ ká rí bó ṣe yẹ ká kò fi jẹ́ pé ẹ̀tọ́ wa wọn ò ní tì í lọ ọ̀ta ọmọ ẹ̀gbọ́n rẹ̀ ọmọ àbúrò rẹ̀ ọmọ àǹtí rẹ̀ gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó àgbẹ kọdàkọ sí ẹmọ kémi ni wọ́n bílé ya rẹ̀ kan, ìwà tó hùngbà tí ya rẹ̀ kú tí àbá rẹ̀ kú àtàwọn ohun tẹ ṣe fún mi ni ṣùgbọ́n wọn náà mọ́ rò torí bí kò ṣe dáadáa sí bọ́hùn ṣe tírìtì rẹ̀ ní bọ́lọ̀ sí dọ́láre ìwọ sọ ẹbí papọ̀ kọ́ máa sọ pé ah mo sì ọ́ tí wọ́n kí báyìí ní orí gbàbọ̀dá wá kó èmi nì bá kó yín sọ́dọ̀ àwọn èèyàn nìyí ọlọ́run ti darí láre ẹ̀sá darí jì mí mọ́wò lẹ́jọ́ ọmọ kúnlẹ̀ wọ́n ti tírìtì ẹbí òṣètọ́ ọ sì ti dà fún ọ ti yẹ ọ kódà àwọn ọmọ tiẹ̀ òun náà mọ̀ pé mo tẹ̀fẹ́ kọ́ ọmọ mi kan máa gbọ́dọ̀ rẹ̀ ẹni tí ó lè gbà wọ́ sọ́dọ̀ ńgbà tí bàbá rẹ̀ kú gbọ́ ọmọ tiẹ̀ sọ́dọ̀ kò sì tọ́ dáadáa pẹ̀lú àníyàn dáadáa ń tálù kúrò àníkọ́ wa nìyẹn pé idfa billati hiya ahsan fa idha alladhi baynaka wa baynahu adawatun ka annahu waliyyun amin. ọ̀dà wọ́n ti wá pín ogún ọmọ òrukàn wọn á kó fẹ́nìkan pé ẹ̀yin ẹgbàá sọ́dọ̀ ìpàdé làlànà kalẹ̀ lánàá pé wọ́n bá jẹ́ pé ìyá tẹ́ bá kó fún ìyá mi nìkan òde ní òfìsì ó ti yé àwọn ọmọ ní dé báǹkì kan lẹ́gbàá ó ti gbá tiẹ́ o wọ́n sì kó fún ẹ̀gbọ́n bàbá mi náà pé òun ló gbé e sọ́dọ̀ yọ́lọ̀ fi sí ṣọ́ọ̀pù ó lè gbà fi owó ọmọ orúkọ ẹni tó wà nípò àti fi ṣòwò pé yọmọ jẹ ń bẹ yọmọ mùsùlùmí ojú owó rẹ gẹ́gẹ́ ọ̀bọ̀rọ̀ parun ní pé sa ọwọ́ kòkòtọ̀ tálá kó yẹn fún làwọn tá a bá ti rí kọ́ lámàánà ọmọ nípa òwò a lè kówó ọmọ òrukàn fún láti mọ fowó ọmọ òrukàn sí kíni láti mọ fi ṣe bísínẹ́sì ṣùgbọ́n o tó bá ń fowó ọmọ òrukàn ṣe bísínẹ́sì tẹ́kọ̀ọ́ bá ní bísínẹ́sì tiẹ̀ lápẹ̀rẹ̀ nísì o ti ní ṣọ́ọ̀pù wọ́n á kó ọmọ òrukàn mọ́ pé tọ̀ ọjà tí ń ta ó sì sọ fáwọn fámílì báyà ya rẹ̀ ní àbáwọn tó ìtọ̀ tí kí wọ́n bá wọn mọ̀ yìí fi owó wọn tó lè mọ lò ó tí ọ̀jẹ̀ tiẹ̀ nì rẹ̀ jẹ̀ ṣé mo lè mọ lò láti fi bá wọn ṣòwò ọ̀tọ̀ ṣùgbọ́n ọlọ́gbà wọn sọ́dọ̀ ìwọ náà ò ní nǹkan kan tó ń tà mọ́ ṣé mo lè mọ fowó yìí ṣòwò tá a lè mọ rí un fún àwọn ọmọ yìí jẹ ọlẹ́tọ̀ ṣùgbọ́n ti ní tiẹ̀ wọ́n kẹ̀ ní àkáǹtì lábára alábàáfẹ́ ẹ̀ kò sí ohun tí ó sọ wọn atọ́ba tẹ́lẹ̀ ni ó ti ní tẹ́lẹ̀ wọ́n á kó ní sákàǹtì rẹ̀ níjọ́ tọ́jà kẹwàá dé wa pé ó ti nìwẹ́ lọ́mí ọ̀ka ẹ̀ á mọ̀ bá ṣe ṣe ọwá transfer owó tí wọ́n ó fi rajà tó gbogbo èrè tó bá rí mbẹ̀ yẹn àwọn yẹn wọ́n ni tẹ́ pé ogún ọdún lọ́ba fi lówó ọmọ òrukàn tó fi ń tírèdì àti aslu owó àti èrè rẹ̀ ríbù rẹ̀ táwọn ọmọ yẹn ni wọ́n pe twenty million náà bá wọn filẹ̀ láti fifty years twenty million wọ́n filẹ̀ twenty million náà lọ́wọ́ wa ẹni bu ni ọ́ eléyìí oṣù tó mọ̀ kọ́ lọ kó wọn sí fixed deposit account níbi báńkì rìbá tẹ́kọ̀ máa fún wọn ní èpè jẹ́ tẹ́rí àkọgówó gan mọ́ súnlẹ̀ kọ́ mọ́ sòwò ebi nílẹ̀ yìí náà mọ́ pariwo pé inflation ṣẹlẹ̀ wọ́n fúnlẹ̀ mọ́ káàṣì abẹ́ẹ̀kọ́ ni wọ́n pè kéńkà tó pé tówó bá di tajà tẹran tó bá fọ́n kájú nípa àwùjọ gan bẹ́ẹ̀ ni òṣìṣẹ́ gbọ́dọ̀ sí sùn ni ẹ sòwò pẹ̀lú owó ọmọ òrukàn ẹ jọ òrukàn ó nígbà yẹn kọ́ ní ó sì kíni kọ́ ní ó ní mọ́nìsì iná ìwọ́n náà wá ti gbọ́ yẹn àìmọye láàárọ̀ owó tí wọ́n ló ti dolówó ìjọ tí wọ́n kẹ́ni okó kalẹ̀ owó yẹn sọ́gán lọ́kọ́ kalẹ̀ owó wọn ní yọ ìpín ní bẹ́ mú yọ́ mẹ́jẹ ìpín lọ èrè tó ti jẹ ju ojú wọn àwọn wọn sì ní owó nígbà kọ́ ọmọ gbọ́ nísìnyí ọ̀pọ̀lọpọ̀ ti jì sọ́fìn rẹ̀ sẹ́kọ̀ọ́ lọ ń tọ́ wọn sẹ́ ò nǹkan kan tó ń ṣe àbíṣẹ́ tiẹ̀ ò sí mọ́ owó yẹn tọ̀ ọ̀pẹ̀ àwọn ẹbí tọ́jú wọn kó yẹn ṣe lọ́dọ̀ pé afẹ́mọ́ owó yẹn mo fẹ́ mọ fi ṣe bíṣẹ̀ kí n lè mọ rí wọn tọ́ ní ilé ìwé kí n lè mọ rí wọn ṣe kíní kan ìwọ̀nba ohun tó sì mọ tọ́ nílé ìwé yẹn àti tí ó gbé wọn náà ẹ̀rọ ọ̀bá lọ́nà míì tó fi jẹ ilé yẹn ni ìjẹ́nuwó ọmọ òrukàn pẹ̀lú dáadáa mọ́jẹ́ nídìí àbòsí bọ́bá lè tẹ́kọ́ tán torí pé a rí látọ̀dọ̀ yàwó Aisha radiyallahu anha tó ń sàlàyé fún wa pé àwárí ẹ̀rí pé ìyàwó Aisha ìgbà tí wọ́n tí ó di pé àfáwà Abubakar kú kódà nínú karama tọ́lọ̀ sí fáfà Abubakar ọmọ tí ń bẹ nínú oyún ìbẹ̀kọ́là ń lọ lẹ́nì wọ́n ti sọ kalẹ̀ pé tọ̀ gbà wọ́n dúkìá ilé ìyàwó Aisha lọ tọ̀ àwọn àbúrò rẹ lọ́kùnrin tí ń bá sin Asaru yẹn méjì tọ̀ àti obìnrin méjì ni obìnrin kan ní sì ń bẹ nígbà ni èyí tí ń bẹ náà tún ò tí ìbílà ìyá sán wọ́n ti sọ kóbìnrin náà lòun ní náà jẹ́ tí ń bá sin Asaru yẹn wí o tẹ́wà múnà karama tọ́lá láàfíà karamatul awliya òfin wòlíì kí o sáwọ́ bá kiri ó ara eni nínú láì jẹ́ ya scan láì jẹ́ pé kìíní kan kódà kìí kóyún ní pé tọ̀ wọ àtàwọn àbúrò rẹ ọkùnrin o àti ọkùnrin méjì àtòbí méjì o àbọ̀kùnrin kí àtòbí o wọ́n ti sọ kalẹ̀ dúkìá wọn dọwọ́ rẹ o àwọn tó wá ọmọ tóun jọkùnrin yẹn Aisha abudu ati

èyàn wá kó ọmọ orúkẹ kálọ́kẹlọ kó sákàǹtì ọdún wa ń gorí ọdún sàká gbèsè sàká ń ṣe kíni ń wọbẹ̀ ẹwà ń yọ sàká ẹwà ń yọ sàká ẹ̀yìn yọ sàká ń bẹ́ so àdẹ́bí ẹmọ́jẹ́ kí sàká ọpa owó ọmọ orúkẹ náà fi ní ẹmọ́jẹ́ ọkẹwà ńlẹ̀ sàká ọmọ ajẹ́ ń bẹ̀ ní ọdọọdún wọ́n ní fifty million nísìn lọ́dún ni ọyọ sàká ń bẹ́ ńgbà ó tún di next year ó tún yọ sàká ń bẹ́ òtúyọ òtúyọ òtúyọ tó pé sàkọ́ ọwọ́ rẹ̀ mọ́ sàkágẹ́ ọwọ́ nẹnu rẹ̀ ọ̀ráyè mọ́ àwọn ọmọ gan wọn bá nkẹ̀kẹ́ ni wọ́n fi ní ẹmọ́jì kówó ní ọkẹ̀ bẹ́ńlẹ̀ ebe ìtìwọ̀ náà ní ti bọ́ ọmọ ọgbà tó kájú jáde ọ̀rà kaṣú ńgbà sóyà dé ọ̀rà sóyà ńgbà kíní kẹ́dé owó tí wọ́n yìí wọ́n àkókò wọn kẹ̀ mọ́ bẹ́ńlẹ̀ tí àbá wọn tó ní dúkìá bá ń bẹ láyé tí bó ṣe kó jọ nìyí. ẹjẹ́ apáyà ọba adẹ́dà wọ́n ti ba dúkìá jẹ́ máa wọn ọmọ lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ bàbá wọn ti kú ní síkè sọdún mẹ́wàá ilé ọkàn pé òótọ́ five million bẹ lọ́ọ̀mì ten million bẹ lọ́ọ̀mì níjẹ́ oláàrí tọ́dọ̀ rẹ nǹkan kan máa kó kalẹ̀ kélekele kélekele owó ni ẹ̀ sì ń lò ẹlẹ́ yára yín táwọn ọmọ ọmọ sí àwọn ọ̀yá táwọn náà nínú dúkìá yẹn ẹ owó àwọn táwọn ń bẹ láyé táwọn tiẹ̀ ti bàlágà ọmọ ẹlòmíì ti bàlágà àwọn tó jẹ́ bí ni wọ́n kẹ̀ kó yẹn sọ́wọ́ nkálukú ń lò nkálukú ń lò owó àwọn tí wọ́n ti bàlágà fa agbọ́tọ̀ mú òkú ń lò ẹ bá kó sọ́wọ́ ìparí ọdún o sọ́lẹ́tọ̀ sí tí ti pàdà fi yáwó yẹn ni wọ́n lò sí kakọ́lẹ̀ fáwọn ọmọ tiẹ̀ náà yí pé owó àwọn lágbájá ní ìsìnkíni ní ń lò bọ́yọ́kọ̀ ló fi rà gan káà ló fi rà àbò fi ra tó fi ṣiṣẹ́ ibọ́ ìrònú tọ́kọ̀ àbá ìwọ́jọ́ ọkọ̀ àbá tèmi o nígbà pa ọmọ rẹ̀ jókòó pẹ́tọ̀ kìí sèmi mo lówó ó tiẹ̀ àwọn ọlágbájá abdullahi abdulrahman bí wọ́n ṣe kéré tó yẹn o àwọn lówó ọlákémi mo kó wọn sọ́dọ̀ lẹ́bí fi ní ọbọ̀rọ̀ mọ́ sọ ilé yẹn ni ó jẹ́ kí àwọn ọmọ rẹ ní ọ tí ń kọ́ wọn lẹ́sìn yẹn e kọ́ àbúkọ́ mọ́ lọ kéwú ọkà kọ́lẹ̀ bẹ́ẹ̀ ọkọ̀wé ọ̀rọ̀ sọ fáwọn ìyàwó rẹ̀ náà ìwá sí pé olówó ọmọ olówó ọmọ jìyà wọ́n tí ọ jẹ́ pé afúnṣọ́ lọ jẹ́ wọ́n mọ́ agbádùn àtàwọn ọmọ tiẹ̀ láwọn ìyàwó rẹ̀ nígbàwọn bá sáàfò oúnjẹ tẹ́nu wá hàṣàlẹ̀ kòkò fáwọn tó ṣe kíni àwọn tó lówó tọ́pẹ́ àwọn ní wọ́n jẹ́ mọ́ jẹ́nu lé yín à inẹ́lẹ̀ ń jẹ yẹn máa yá kùlú nà fi ibù tó ní ilá náírà látàyè yìí wọ́n ní yòókù ẹni tí wọ́n fẹ́ sun jẹ tọ́tọ́ fi kú rárá wọ́n ní inẹ́lọ̀ ń jẹ sínú òun kó nẹ́kalẹ̀ wáṣà yẹ̀sì láwọn náà sẹ̀yìn rọ̀ iná ń retí rẹ̀ ọba dẹ́dà kọ́ mọ̀ sí wálẹ̀ nínú ni pé àmọ́ yóò ṣàká nínú owó ọmọ òrukàn nígbà tá ti ń fi owó yẹn sí kí ni fi ń ni pé so ọlá wa ń bẹ gbogbo ẹni tí bá ń tọ́jú ọmọ tẹ́kọ́ láyìn lásán la fẹ́ ká kìí ṣe twenty ni mo fi sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé tí bá fẹ́ dẹni gíga kìí ṣe nìkan tá a sa'atun maftuhatun. Ma ni yutubu illa sa'atun maftuhatun. منها نجاسس للعياة عظيما àwọn ọ̀ṣòro kan bẹ tí mo bá yẹn nú ayé tó jẹ́ pé ibi tó wo oògùn rẹ̀ sí sọ pé tó bá jẹ́ pé àwọn tí ń ṣẹbọ àbáwọn sí kí nìkan lè pé tààrà tó fẹ́ ṣe ya afọ́jú ni ọlọ̀ fún àwọn gbogbo bẹ́ẹ̀ ni ò sínú Islam ṣùgbọ́n àwọn kan lẹ́kọ́ báyìí dákẹ́ gbé kalẹ̀ pé tí báyìí bá ń ṣe ọ́ tọ́ bá ń ṣe báyìí sírò yẹn báyìí nínú wọn ni pé ẹ̀ńtọ́kàn rẹ̀ bá lé ọlọ́kàn líle ó di ẹ wo wọn ò sọ pé kódà wọn ò sọ pé owó wọn ò sọ pé kọ́ wá lọ sí iṣẹ́ kan pé tọ́ ọ fẹ́ lu ọmọ ọlọ́mọ pé kọ́kàn omi láwọn ọmọ òrukàn bá wá ọmọ fọwọ́ ra ọmọ òrukàn lórí kọ́kàn fọwọ́ ra lórí ọ̀kárì ọmọ ìyá ọlọ́run ó wò yìí níjọ́ tí wọn náà lọ fámìlì àwọn ọmọ òrukàn tó rí ọ̀rọ̀ àdógọ́fà mọ́dọ̀ ni kèésò òun ló ń sóre fún ayé etí ẹ ọdún ọwọ́ tó fi lélẹ́ nítorí pé bàbá bàbá rẹ̀ ń bẹ ọkàrè tí mọ́ sí ọtún dá padà fún ṣùgbọ́n òun wọ gẹ́gẹ́ ló ní kíni lọ́la àǹfààní ibẹ̀ ni pé tọ́kàn bá lè tíyàn fẹ́ kọ́kíyàn ọ̀rọ̀ sálámù rí tí gbèsè ayé bá lè fún yẹn ọ̀fẹ́ kọ́ dẹ̀dẹ̀ ìtọ́ àwọn jẹrin ẹlẹ́dẹ̀ wọn àpé ó ti jẹrin ẹ̀dẹ̀ ara gbọ́dọ̀ dẹ́ ọ bẹ́ẹ̀ ni lára rí ọ́ dẹ̀ fámọ́ di ti ń bẹ lára ó ti gbogbo àwọn kòkòrò gbogbo àwọn so ohun tá a mọ̀ sí òun náà nìyẹn kódà níbi sọ fún ọ̀kẹ́ náà sọ́ọ́bà ni pé àtòhíbú àyẹ̀lì ìnà kọ́lbùk sọfẹ́ kọkàn rẹ ọ̀rọ̀ wọ̀túndìrì kò àjàtìk gbogbo bùkátà rẹ tó sì pé mo fẹ́ dàgbà mo fẹ́ dà ọ fẹ́ rí dà. kíra amúlìyẹ tí ì mọ sí kíni mọ sàánú àwọn ọmọ òrukàn wàm sàárọ̀ sàhù mọ fọ́ pa orí rẹ̀ wàtí ẹ̀mú mi ń tọ̀ ámíkà mọ́ fún jẹ́nu oúnjẹ rẹ̀ ọmọ orúkẹ́ ń kọjá lọ bó sàkàrà ọ̀rẹ́ ẹgbẹ̀ páyé gba bisikíìtì yìí ó ní yẹ̀lí inú kọ́lbùk wọ́túndòrò àjẹtù ọwọ́ rẹ̀ ọ̀tẹ̀ gbogbo káàtà rẹ̀ ọ̀kẹ́ nìyẹn o àyí tó tọ́ àpàbàmbarì ni ẹ̀wò bí makọ́nà nùbúwà makọ́mà nùbúwà bó ṣe lágbára tó ànábì ní àwọn àti káfílù lìyẹ̀tìm àti olùtọ́jú ọmọ òrukàn ẹni tó gbà sọ́dọ̀ nítọ́jú alẹ́bí láwọn ọjọ́ wà náà jẹ́nà gẹ́gẹ́ bí ká fábẹ́lá àti kíni ó di rọ̀fíìkù ànábì sallallahu alaihi wasallam nínú kíni nínú àlìjẹ́nà ó di nínú bákan náà ẹni tí ń bá ń ọmọ A mo so ibi tó sí náà òun náà bákan náà tó bá jẹ́ pé ìyá gangan ni pé kódà ẹni tó jẹ́ pé òun ló pó nítorí àwọn tọ́jú àwọn orúkan rẹ̀ yóò gbà ládàá pé ń tọ́jú ọmọ orúkan lọ́tọ̀ ládàá rẹ̀ yàtọ̀ sí pé ń tọ́jú ọmọ mi ó ti yé pé àbá wọn ti kú tọ̀ ń tọ́jú wọn yẹn ọ̀tọ̀ gbà ládàá torí pé ọmọ orúkan ní ń jẹ́ ọmọ orúkan wọn ló ní lóòótọ́ ṣùgbọ́n ọ̀tọ̀ gbà ládàá lórí rẹ̀ pé ó ti dọmọ orúkan ó tún wọ̀ pé ìtọ́jú rẹ̀ tẹ́lẹ̀ ńgbà tí bàbá wọn ń bẹ ọ̀tọ̀ lẹ̀sán rẹ̀ ńgbà tí bàbá wọn ti kú tọ̀ tó ń tọ́jú wọn náà ẹ̀sán rẹ̀ tó sí kíni ó ti bẹ́ẹ̀ máa tún wá ìbùkún àlùbáríkà nínú gbèsè ayé àti kòńgẹ́ ṣàkíwàbí láàyè tàòfíìkì ọlọ́njẹ́ àṣẹ kòńgẹ́ rẹ ọmọ orúkẹ́ agbúwọ́ lé oṣù lù wọ́n nílùkulù òun ló gbé báàfù tó tóbi lé lórí kọ́lọ̀ pọ́n mi wá yóò lẹ́ni ọ́ àwọn ọmọ tiẹ̀ sùn oṣù lọ́run wá àlùbáríkà nínú gbèsè ayé ọ̀fẹ́ ṣe kòńgẹ́ ìyẹn fẹ́ kòńgẹ́ àgbá kò nírú ẹ̀ níbẹ̀ ni mọ́ ṣe ṣùgbọ́n tí ọba adẹ́dàmọ́ ṣe kẹrù wọ́n sì mọ́ fi wọ́n ṣe kòńgẹ́ oore wọ́n á pe iṣẹ́ gbogbo ibi tí wọ́n lọ wọn ò mú wọ wọ́n á apply wọ́n sì qualify kò sí kinní kan bóyá lára ọmọ òrukàn ló ti ṣe kinní. níparí làfáà fi ní ká sọ fún un pé yá ká fi lálẹ́ àyíká mi. yá ká fi lálẹ́ àyíká mi ká sókà. ẹ sì bá a màláhà ọ̀sọ̀ ọ̀ra mi ṣáájú àtẹ̀sí ní máa. wọ́n ní ká sọ fún ọ wọ́n tó ti ń ba àbọ̀ tó ti ń ṣe báyìí wọ́n ti ń tọ́jú ọmọ òrukàn wọ́n náà ti decide báyìí pé ń tọ́jú àwọn ọmọ òrukàn ah ìmọ̀kóre báyìí ní bẹ́ẹ̀ mẹ́wàá kásọ̀ wọn pé ah. ife rẹ ife rẹ ife rẹ lálejẹ náà ó ti kú kẹ́kẹ́. ramisajo àtẹ̀sí ni ẹ̀rẹ́ tí wọ́n sọ́ọ́ tẹ̀lé ìsáàdì pé ní kí ni pé omi tọ́ọ̀mù ọmú yẹn ọmọ àmúṣẹ́mí yẹn omi kẹ́tẹ́kọ́lá tó kè ní ó ti mọ wá kí ọmọ dà sẹ̀ẹ̀sẹ̀ẹ̀sẹ̀ iná ẹ̀ ni òun ni na òfin parí ẹ̀rẹ́ ìwọ̀sọ̀rọ̀ pé misájú ha tẹ̀sán ainan òun jẹ́ tẹ̀síìrì fún na ha ó di èèyàn ó ní ibadula yẹ́sọ̀rọ̀ na àtẹ̀fìjìrà àkì ọkú oríire tó ti ń bàbọ̀ gbogbo ẹni tẹ̀sí bẹ́ẹ̀ lọ́dọọdún tọ́pẹ́ lórí ẹ̀rọ tá a mọ́ gbé kalẹ̀ nípa àlọ́bẹ́ lòmíì àwọn míì kan ti rẹ́jísítà látọdún tá a ti ń bá a bọ̀ látọdún tá a ti ṣe kíni tá a ti ń bá a bọ̀ so ọlọ́run ọba mọ́ ba dúkìá yín jẹ́ o mọ́ ba dúkìá yín jẹ́ o wọ́n ti mú ní láàzìmù pé tọ̀ báyìí o wọ́n ti súnmọ́ o nǹkan àkókò yóò sì sojú sí rẹ̀ ọlọ́run dákun kọba àmójútó dúkìá tiyín náà o kọba àmójútó àwọn ọmọ tiyín náà o àtẹnìkọ̀ọ̀kan wa náà o tí a dúró sí ni láfi gba ìwọlẹ̀. alhamdulillah lọ́wọ́ aláàánú wọ́n sàlẹ̀ jẹ́ fẹ́ẹ́ kọ̀ọ̀kan wa rẹ́bí rẹ̀ látara àwọn ọmọ òrukàn kó sì kó wa wà ní kápá la ilaha illallah wọ́n fà ní àwa tí a bá ní ìbéèrè kan àbí kejì láti béèrè lórí ọ̀rọ̀ ẹ̀sìn wa àbí lórí ọ̀rọ̀ àwọn ọmọ òrukàn tá a tún tó ń fa àwọn yìí náà kí a mọ̀ pé sórí nọ́mbà nígbà tá a sì wà lórí báyìí zero eight one two two nine two two one. láti fi ṣèfà àkókò wa tá a bá ti wọlé gbàrà tá a sálámù èmi lágbájá àdúgbò báyìí àbùkátà rẹ̀ ìbéèrè wa dákun torí tọlọ́run. zero eight one twenty two ninety two twenty one eighty one. wa aleykum salaam wa rahmatulah wa barakatu. ìrì mi ò fi gé láti mọ̀ pé obìnrin olóyún tó bá lóyún. naam. àmì kúrò ìgbà rẹ̀ àmì ọdún tó bá tó bá ní ọwọ́ àti ìmọ̀ ọwọ́ lè gbà rẹ̀ lọ́sùn bá ní báwo ni ọmọ yìí ti yàwé jẹ. naam alákọ̀ọ́kọ́ ni pé ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ò jókòó ẹ̀sọ́ pé gẹ́gẹ́ bẹ́yìn ṣe mọ̀ obìnrin tó bá lóyún kò lè gbà àwẹ̀ gbogbo àwọn ìyàwó tèmi fi gbogbo ọmọ wọn mọ́ gbà àwẹ̀ pẹ̀lú oyún so kí ló tàn generalize àwa là ń kọ́ àárẹ̀ báwọn obìnrin míì tí ò ní kan ṣe tó tóbi bá ti lóyún kó lè gbààwẹ̀ kò sófin tó sọ bẹ́ẹ̀ pé gbogbo obìnrin tó lóyún ni ò lè ṣe kíni ni ò lè gbààwẹ̀ ẹni tí bá wá ń bọ́ sí ìnira fún báwo ni ó ṣe ipò aláàárẹ̀ lọ́wà fa'iddatun min ayyamin ukhar nígbà táwọn ẹ̀ bá lọ tán ọgbà ìwọ́n àpé láti ẹ̀ mo bímọ wà nínú yín bísí ẹ̀yìn tó ń ṣe kíkan ẹ̀yin ò sí làákà ìmùsùlùmí lọ́kọ àti ìyàwó mọ̀nà ó sì yóò sin àwẹ̀ padà yóò sin àwẹ̀ padà torí pé aláàárẹ̀ gbà díẹ̀ ni mọ́kífù táwa tóbi àṣìlí òun lọ́fẹ̀ẹ́ òun ló ṣe kíni so. zero eight one twenty two ninety two twenty one eighty one. Ìbéèrè yín. Ìbéèrè tó bá fi kalẹ̀. ká ní lápẹ̀jù rẹ ọjà bí irú ọkọ̀ ìjàmbá yẹn tó wá gbọ́sẹ̀ hmm. mọ́. so mẹ́kálí sọ pé tó bá mọ̀ nípa rẹ̀ ẹni mọ̀ pé àkùtà ó dé bá káwọn ènìyàn tó dàgbà ẹbí ẹ̀ lè jọ jókòó àwọn ìyàwó tó jẹ́ àwọn ìyá àwọn ọmọ yẹn ṣe pé àwọn láti ní làákàyè gbogbo àwọn táwọn ti ń láàká ìyàbá àwọn ọmọ tó ti dàgbọ́ ìyọjú kò pọ̀tọ̀ ṣé ká tà á ká ṣe báyìí kéde pẹ́yìn lẹ́kẹ̀ decide family ní decide so ìyàwó òkú ọgbọ́dọ̀ mọ̀ sí wọ́n pe ayọ́nú ká tà àwọn ọmọ àgbà so àwọn náà gbọ́dọ̀ yọnu kéde pàwọn alákẹ́wò pé n tó wà ní pé á tà so kò tọ́ bẹ́ẹ̀. so táfà. tó bá kọ́kọ́ bá aṣẹ́ni tó bàlágà so ẹ jọ jókòó. wọ́n níyà. wọ́n níyà ìyá àwọn òun náà sì nípin nínú ogún yẹn káti ẹ̀pẹ́ ti fún ìyá yẹn ní tiẹ̀ gbogbo àwọn ọmọ rẹ̀ ni òun náà bùkátà péjọ sọ̀rọ̀ pẹ̀tọ̀ báwo ni ká ṣe o ẹ̀yin ní ọ̀tọ̀ àrò àtúbọ̀ tí àwọn ọmọ ti yín náà papọ̀ mọ́ ohun tẹ́ fẹ́ ṣe nípa dúkìá àwọn ọmọ yẹn tó bó ṣe jẹ́ nu. wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. mo ní ìgbà tí ìyẹn bá dùn <laughs> èèyàn lè so ẹ kẹ́ repeat nǹkan náà ni a ti sọ eléyàn nísìnyí gbàtẹ́ ẹ̀sẹ̀ jọ́yìn wa àti dẹ́nìkẹ́ lóhùn ni. téèyàn bá lóyún wọn ní séèyàn séèyàn lè gbà wẹ̀. èèyàn lè gbà èèyàn lè gbà àní mo sọ sí gbogbo àwọn ìyàwó tèmi ní sódì yé kódà wọn mọ gbàwẹ̀ dáadáa tìrìntìrìn nínú nínú oyún wọn sì ń fọmọ lọ́mú náà kò tí ì sọdún kẹpẹ torí pé ń wo mọ àbí torí pé mo lóyún wọn gbàwẹ̀ Ọlọ́run kó bá a sì rọrùn fún gbogbo aláboyún bẹ́ẹ̀ o. so àfi ń kọyàn yẹn lẹ́kọ̀ọ́ Ah. alhamdulilayi ọlọ́run ọlọ́run kún wa lọ wàhálà sọ̀rọ̀ tó fà ẹ lọ ra tíra ismail muslim tí wọ́n tún sí yorùbá sábàárì yẹn tó gbowó kalẹ̀ nínú ṣe wa táwọn ṣe gbin àmọ́ hábí two hundred lórí ètò abẹ́ẹ̀kọ́ ni so ni pé gbogbo ìgbà kọ́la lè máwọn nǹkan yẹn wá tán so èyí tọ́kẹ̀ jẹ́ kókó ń bẹ̀ ni pé wọ́n ní ọmọ bàbá bíi mùsùlùmí bàbá níyà rẹ̀ ọ wá di lọ di ẹlẹ́sìn míì wá bàbá wa làwọn kọ́ ọlọmọ sẹ́yìn wọ́n kàn sọ ni tí di ẹ̀kọ́ ọmọ torí pé tọmọ yẹn bá kú ó ti yé bàbá yẹn tó bá ṣàdúrà fún bàbá rẹ̀ kò lè ran bàbá rẹ̀ ṣùgbọ́n irú ọmọ yẹn èpè kọ́ ìbínú kọ́ á pè á jẹ oyè pé kí ló dé tẹ́sìn tiwa tí ń bẹ ń lè yóò ti ẹ́ nìyí tọ́jẹ́ kó mi lọ̀lọ̀ gbà wá wọ́n bá sọ̀rọ̀ wọ́n sì dùn á fún torí pé ẹ̀ríkà níbi wa Ibrahim ọlọ́run ọba ọ̀tọ̀ ó ní àwọn wàjìnúbù ní ọba ní anábùdà àfúnàm ló jẹ́ pé nínú àdúrà wa ní àwa tọ́mọ wọ òdìdàkúrà náà ní sáàmù ọ̀tọ̀rọ̀ pé ọlọ́run mọ́ sọ mí di ẹni tí ọmọ bọ ọ̀sà mọ́ sọ àwọn ọmọ mi dì o a mọ̀ síbẹ̀ kalẹ̀ ẹ fà á mọ́ra kẹ́ bá sọ̀rọ̀ kámọ́ tí ì lé jù torí lè jẹ́ lé náà ló lé kúrò nínú ẹ̀sìn tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n sọ bẹ́ẹ̀ wọn ò sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ó ti yọra rẹ̀ kúrò nínú àwọn wọ̀ tó ní pẹ̀lú bàbá yẹn torí pé okùn ìbí tẹ̀sìn ó yí ju ti ẹ̀jẹ̀ lọ so níbi tí a dúró sílẹ̀ ni ọ̀nà wa sílànà sùn kalẹ̀ rèrè jẹ́ lódodo sílànà sùn kalẹ̀ rèrè jẹ́ lódodo gbogbo onígbọ̀wọ́ àtọ́nimọ̀ràn òdodo jazakumullahu rabbun nasi khayra jazakumullahu rabbun nasi khayra